الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت تهون الحياة وكل يموت وكل يموت ولكن إسلامنا لا يموت ولكن إسلامنا لا يموت فإسلامنا نبوت الدنا والعيون على رغم ما ينكر الماكرون الدين فالموت أولى بنا ولسنا نفرق في ديننا في ديننا تهون الحياة وكل يهون الشر نحن السلام نحن السلام وهيهات هيهات يطفئنا الحال له Amin ba ku ne ran ba ai da ko wani wala wa a cikin addu'a amin ni ba da addu'a amin ana ba ya fara kan dole ko kuma eh ba ta dan ta ku ko ni wala ko ku tin ne ní amúnigbò níwáwé tí wọ́n àti bá ń lọ láàrin òbẹ̀gbọ́ ooru bàbá amúnigbò tí wọ́n bá yà nínú kéwù bẹ́ẹ̀ sì ni ọba ìṣòro sí wọn lára àtẹ̀gàdéwò nígbà wọn tí wọ́n pọ̀ sí ìjọba sí láì ní ìnú kéwù bíi ara àti kéde ara wọn àti tẹ́ máa ń lọ tẹ́ máa ń lọ tẹ́ máa ń lọ lẹ́ẹ̀kan náà wà ní gbogbo àwọn àbí láyé fún yẹn náà ó fẹ́ máa bá ìfẹ́ máa bá tó ló bá bá lẹ́tọ́ ní lórí gbogbo àpò àdúgbò ló bá tó ń bá lé ọ̀sọ́fọ̀ àpọ̀. ìdílé ti lè mú Ilé òṣèlú wọn lámúlẹ́gbọ̀n àdéhìí kan tí bàbá alákọ̀ọ́dé tó bá wá gẹ́gẹ́ yìí tí gbogbo èèyàn bá ń náwó láwọn tí wọ́n ti mú wá lọ lọ́mọ tó mẹ̀ tẹ́ máa ń náwó tẹ́ máa ń náwó kí n bá dìde bẹ́ẹ̀ máa mọ̀ dìde bẹ́ẹ̀ ó dìde báwọn ọ̀gá náwó láti wọ́n náwó bàbá mi ò gbé ẹ̀rọ tó kù tó ga yín ẹ̀ṣẹ́ máa náwó pọ̀ mọ́ ara. nígbà tá a gbá náwó bá láti wá dìde ó wà dáwọn ẹ̀kọ́ fún wa náà tọ̀ tí wọ́n dáa dá yẹn dá tí wọ́n bẹ̀rẹ̀ sí ìṣòro àwọn ọmọ wa ti ṣe pẹ̀lú tó. nígbà tí nígbà tí àwọn àti ṣe àmì. nígbà tí wọ́n ti ṣe ẹ̀rọ ìlú ti ṣe. ẹ̀rọ ti ṣe ìlú ti mú ẹ̀. pẹ̀lú àwọn àwọn àwọn ọ̀pọ̀ tó tọ̀. Àwọn anáwó fún ọ, wà fún ọ lójoojú ẹ̀. Wọ́n ní ọlọ́run fi yín ṣe iyọ̀ sínú ọkùnrin náà àdúrà ká yín lọ́dọ̀ yìí wà á dà mí ìyá wà ní tí o tún mú ẹ̀ wọlé ní ká má pè wọ́n. ìbá ti gbé ìnà ìdòmọ́rọ̀. ìnà ìdòmọ́rọ̀ àmàlà. ká máa súnjọ kọ́ máa súnjọ nígbàdá pé eléyìí eléyìí àwọn yìí àwọn yìí wọ́n lọ máa ṣe pọ̀lú bàbá yìí wọ́n lọ máa rìn pọ̀lú bàbá yìí. wọ́n fẹ́ kúrì má ti di àgùrò báyìí ẹ̀ ní ọ̀sẹ̀ náà ẹ̀ lè má kú ẹ̀ dà ẹ̀ lè má lẹ̀ yọrí àmọ́ tí àwọn ọ̀rọ̀ rẹ̀ lọ́ọ̀kan síra wọn tí ò ní sí àdúgbò wọn. Ìlànà ẹ̀dẹ́yà ìbọn náà ló ní ìdí. Pẹ̀lú bẹ́ẹ̀, ọlọ́run lè yí o jàmá. Àdàgbẹ́ fọlọ̀. Tọ́lẹ̀ ìjọba fún ìdàgbà yọ fẹ́. Nígbà gbogbo ẹ̀ débi ó ti pẹ̀lú gáràrà náà àtòrí gbajúgbajú mọ́jàre àjòkì mọ́jàre gbogbo ìṣí àníyàn bá wí nìkan ló ti dáhùn àtúntò bàbá bá ti ta. àmọ́ gbogbo kan ní máa ní àlámà àlámà tá a fi hàn ní pé ẹ máa fi kọ́ àgbọ̀n àwẹ̀ mọ́ làbá wé mọ́ làbá gé láwà nílẹ̀ sílí ó sì jẹ́ nú àwẹ̀ báyìí. Ni wọn bá gbọ́ lẹ́tìkọ́tà lábúlúgbọ́n ní wọn bá gbọ́ ní dàdídàdí Ni dẹ́sàárì olóńfẹ́ gbé bí lẹ́tàmúlúgbọ́n ìgbé ẹ bá ń kí fúra kí la fi ṣe kí lọ ṣẹlẹ̀ wọ́n ti wọ́n fún mi lókè àwọn afáàmì ìṣúná wọn mọ̀ èyí tí wọ́n ń sálẹ̀ mo wá wòye pé tí n bá ní kí n bá wọn lọ. àṣùbà a lè má tètè kí bọ̀rọ̀ kí n kí n bá fún wọn lọ. ìyẹn ni mo ń dúró fún bí bàbá gangan fúnra náà fi dìde ní ọlá wọn nìyẹn. Allahu akbar. náà fi dìde ní ọlá wọn nìyẹn náà ò sì dé bírí náà kú lẹ̀ lẹ́yìn àti mọ̀tán èmi gbọ́n wọn tó sọ̀rọ̀ bí ní ọjọ́ lẹ́yìn bàbá dìde bàbá kí wọn kí ló dé wọn ni ọwọ́ adé anáfẹsí yín pé ẹ wá àárín mi à mo fẹ́ kí wọn fẹ́ mi ẹni jẹ abọ sí yàrá ọfíìsì láti ṣe gbà náà ká sọ̀rọ̀ ń bẹ ní ara ẹ̀yìn tó lábẹ́ gbogbo padà ìgbẹ láti dọ sọ níbi tí wọn fẹ́ràn wá dé tí wọn kà wá kúlé wọn ní káàsó wọn ní kíàsó lábẹ́ gbogbo ẹ àrífín ni pé ká má àà nǹkan àfẹ́ wà. Ádámù ní ìbò bàbá ní gbogbo èèyàn jáde lọ́dọ̀ sí wọn. Àwọn lọ́dọ̀ sí wọn náà ṣe ń bá lọ́dọ̀gẹ́dẹ́ lóníkẹ́fẹ́ ta. Wọ́n á ṣe èèyàn dojú pẹ̀lú mi àná èèyàn bíi mẹ́ta. Àwọn ọ̀sán afẹ́ sọ ìfọ̀rọ̀ sí afẹ́ sọ gbangba. Abáàgbé ní kìlà fìfì ọ́. A ti ọ́ ni. Ẹgbẹ́ pa lọ́wà ní ti ikú ọ̀gbọ̀n. À, èyí ti tẹ̀lé tí a èyí sẹni tí wọ́n ń ka tí a fún ọ̀ǹda tí a kà ní. ó lè ń wé kínní yìí kí la ṣe kí la ṣe. àwọn ẹsẹ̀ mi ẹsẹ̀ mi ẹnu pé èmi mọ̀ pé ẹ̀yìn ni mò ń wé fún tẹ́lẹ̀ èmi tó bá rẹ̀ sí mi. èyí tó sì ní èmi ọ̀mà àbẹ̀ sì lè dé kàkún. kí n bá mọ̀ gan ni àbá ti ṣe báwọn. báyìí mo mọ̀ yí pé àwọn nìkan là ń gbé fún kì í ṣe pé mẹ́sì tó ní àwò nìyẹn àbá má ti gbé má àbá ti fún lórí ẹ̀tún báwọn. mo sáré ẹ̀ ṣe nípì níwọ̀n ni kò yẹ kẹ́ ta wo sí àtọ́tún wo sí àtìjáde à lẹ́ẹ̀pẹ́ gbogbo ọmọ tí ẹ máa dùn àwò mọ́ ni àbá fi sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ tó kéèyàn torí ẹ̀ pé ó ti dáa a tún máa fi bá a fi ń fi bọ̀ tí ì bá a fi pé ẹnìkan kan ò tó tijú lábala àlìkámẹ́yà. ìjọba ní í ṣe pẹ̀lú àlìkámẹ́ ẹ̀dá kò sí ẹni tí èèyàn lè tijú débẹ̀. ìjàlẹ̀ ní ìjà ṣùgbọ́n ẹjọ́ kó tiẹ̀ mọ̀ wípé ẹ̀ tó kí n má tó kí n torí ní má ṣètò lọ́wọ́ ni ọlọ́run bá fi ṣe ní tòbí nùbí wọ́n sì fi làákàyè wọ́n fi ìwà àgbàlagbà wọ́n fi ṣe ọ̀rọ̀ náà kọlọ́mọdé sọ́wọ́n lẹ́sẹ̀ olóore. ara sẹ́ wọn tí bàbá wọn ṣe fún ayé náà bàbá tiwa nìyá tiwa. so kọlọmba àlejòlá kó sàlékún mọ̀nà fún gbogbo wa. yàrá kò sí ẹ̀rọ tó a mo fẹ́lẹ́ ìwọlé lónìí gbé bí ọpẹ́ tí mo tún ta dúlànà àtúnfi ọpẹ́ tẹlẹ náà lónìí pé èmi ká ọ gbogbo yìí o ọba tí ń darí ọ̀rọ̀ ló ṣe bẹ́ẹ̀ o kéde pé kí ó ní ó tó báyìí kìí ṣe pé ọjọ́ orí ló tó bẹ́ẹ̀ ọgbọ́n kọ́ ni o òye kọ́ o dúdú ire kọ́ ọlọ́run àdìtọ́ náà nìkan ni. alhamdulilayi tó bá dà kó wá di àdúrà yìí pé ọba tó wá ṣe débi kọ́mọ̀jì gbàgbé láyé náà gbogbo ẹni tí wàá ń bẹ ní kálẹ̀ yìí àtẹ̀ntì ń bọ̀ tí èdè àtẹ̀ntì máa ń wá tí ọ̀wá lónìí ọlọ́run bá mi gbé tí ọ̀rọ̀ sínú ọ̀yọ́ ní bàbá. ìlà sọ̀rọ̀ ọlọ́run ìlà mi ìlà àárọ̀ ọ̀la àgbàtà. tọ́ àyà tí wọ́n mọ̀ bá ní kà iná sọ́ọ̀tì àmì àm àyà ọgọ́rùn-ún kan ẹ̀yọ̀ kan ó dín ọgbọ̀n one twenty nine àti one thirty àti one thirty one àti one thirty two àmọ́ wa kà lọ́kọ̀ọ̀kan àmọ́ tù bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون يا ماشى والجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وضرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين نعم ọmọ tí wọn ń kàtí ilé ẹ̀kọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك نولي بعد الظالمين بعد بما كانوا يفسقون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك نولي بعض الظالمين بعضهم بما كانوا يكسبون tó àyà tí a kà tún tẹ́lẹ̀ tí a igbó ń bẹ̀ wípé ọmọ ẹ̀dẹ́ èèyàn oní ọ̀fọwọ́ ara rẹ̀ tú ara rẹ̀ ṣe òníyọ́ ṣe bí ìmọ́lẹ̀ ó ṣe máa rọ́nà sọ̀kalẹ̀ sínú ẹ̀mí ẹ̀ látara pé tí bá ń ṣe ẹni bá ń ṣe eré ọlọ́run lànà ìmọ́lẹ̀ kan ẹ máa ń ṣe ẹbú ọlọ́run ó sì la ọ̀nà tí ó máa wà ní òkùnkùn ló máa ń là kán lójúmọ́ àsọ̀yìn àwọn àfáà tó ọlọ́run wá fi ayé ayé tẹ̀lé wípé bẹ́ẹ̀ ni. wa kadhalika nuwalli ba'da adh-dhalimina ba'dan bima kanu yaksibun. bẹ́ẹ̀ ni ọlọ́run ní àwa ọlọ́run àwa láàṣẹ àwọn alábòsí kan ní ọ̀rẹ́ àwọn alábòsí kan kí ló sì bíi bìmọ̀ kánú yẹ̀sùgbúnà iṣẹ́ tí wọ́n ṣe láyé lànà alábòsí kanra wọn agbẹmúra lọ́rẹ̀. ẹgbẹ́ jọ̀mọ́ yẹni pé ọmọ ẹ̀gbẹ́ yàn ìyẹn ó ti fẹ́ tí ọlọ́run ti sọ irú ẹni tí ó máa bá rìn irú ẹni tí ó máa bá lò irú ẹni tí ó jẹ́ aya rẹ̀ ìwé ẹni tí ó di ọmọ rẹ̀ irú ibi tí ó ti lọ tọ́sẹ́ irú ibi tí ó ti lọ kéwú irú ibi tí ó lọ kọ́lé sí àdúgbò tí ó kọ́lé sí ibi tí ó ralẹ̀ sí iṣẹ́ ẹ̀dá ní ọmọ tí ẹ̀dá lọ dúró dá kálẹ̀. ọmọ ẹ̀dẹ́yà kọ́mọ máa mú ọ̀rọ̀ sọ láti onímọ̀ ẹjẹ́ a máa mú ọ̀rọ̀ sọ láti lẹ̀ àwọn ọ̀sọ̀rọ̀sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tọ̀rọ̀ bá rújú wọn yà fi gbólóhùn kan yẹn gbé ẹ̀ wọn á ní tó ẹjọ́ lọ́hùn nítorí wọn ò rí báyìí tó ẹjọ́ lọ́hùn tọ́lọ́ ló yé tẹ ẹ bá dá sí ti ní dàkúdà ẹ lè jẹ bí ọ̀rọ̀ torí orí ọ̀rọ̀ lẹ máa rí ẹ mọ ntọ bẹ̀rẹ̀ rẹ ẹ̀dá ní ìfowó rẹ fa bọ́lá rẹ̀ ó ṣe rí ọlọ́run ní kẹ́kẹ́ yẹn bá ṣe láàfin yan ọ̀rẹ́ fún láàfin yan tó máa bá kó fún. يا معاشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين wọ́n ní ìgbà ìjàmọ̀ gbangba ọlọ́run. yàrá aṣẹ́rẹ́ ní jẹ́nà wà ní ẹ́ẹ́n. wọ́n wàá pe àwọn àlùjànnú bí ẹyin gbogbo òbí àlùjànnú. wà ní ẹ́ẹ́n. ẹyin yẹn látòkè lílẹ̀ pátá. àlàmúyá ti kún rúṣùlùmí kún. àlàmúyá ti kún rúṣùlùmí kún sójì sí ọ̀wá nínú yín ni. Kò sọ́nà alaykum ayati. Nǹka ọ̀rọ̀ ni ọlọ́run fún ẹ̀yìn èèyàn àtàlùjọ́nù ní sójì sí ọlọ́run ọ̀wá nínú yín ni. Wà yóò bí ọ̀nà kan lè kọ́ ayá ò lè kún hàdá. Àwọn òjíṣẹ́ ìsìn ń kì í lọ pé ọjọ́ òní ọ̀sẹ̀lẹ̀, ọjọ́ òní yóò rí bẹ́ẹ̀. Ọjọ́ kan jọ kan tẹ́ kùjọ síwájú òní ọlọ́run tí mo dá yín. Ṣé ẹ̀gbẹ́rí? ẹ̀gbẹ́rí ẹ̀yin èèyàn sẹ́ẹ̀gbẹ́rí èèyàn jàmú ẹ̀ẹ́gbẹ́rí bí èèyàn bá ní olùsíláyé ànábì kankan iṣẹ́ tí wọ́n jẹ́ sílẹ̀ tí ọba àlejò náà yóò parẹ́ láti rí àwọn sọ̀háábà lórí àwọn tàbí ọ̀hún lórí àwọn tàbí ìwú tàbí ìhìn wọ́n á bọ́ sórí àwọn àfa àwọn àfa àwọn àfa àwọn àfa tóbi á di ayé. èèyàn gbọ́ ní ẹnu jẹ́nu báyìí yóò gbọ́ lórí rédíò yóò gbọ́ lórí tẹlifíṣàn. ẹ gbọ́. Yundirúnakun lèkọ́ àyọ̀bìkún ha. Látàdé o pé ọ̀ní rásá yé ọ pàdé mi tí mo dá ọ sí mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Bọ́ọ̀lù ṣẹ̀yìn dìnnà àná àrùn kò sí náà. àfáà ní à ṣe iná ara ahùn sínà àwọn jẹ́rìí lórí ara wọn pé àwọn èsè níire àwọn ọ̀dà tó máa ní ṣèyídà àlá yẹn ni pé onítì gbogbo ìbú ló fi búra rẹ̀ tán ẹni ibú lòun ọjẹ́ ìparẹ́ jẹ́ntẹ́ni kọ́ wá jẹ́ ìkọ́tù wọ́n ní ń gbọ́. sẹ́ẹ̀mẹ́ni tó ọkùnrin yìí wọ́n ní olópa ẹ̀rẹ́gbẹ́já àwọn ìyá rẹ̀ àwọn èèyàn tí wọ́n pa fura ti ọwọ́ amẹ́yìn wá pé ẹ mà kóhun kóhun pa ẹ mà kóhun kóhun pa orí bẹ́ẹ̀ ni òun kọ́ pa òun olóòlò ń ta ẹ má wulẹ̀ dàlú kàkiri ah ìwọ bí bó olóòlò ń pa ẹ̀ẹ́dẹ̀jọ́ wo ni bó ń ti pa bó ń ti pa bó ń ti pa bó ń ti pa bó ń ti pa rè ọ̀hún rẹ̀ lè mà nìyẹn nígbà tí a mà gbẹgbẹ ní ogun mẹ́ta yọ kẹ́nìkan máa ní ọ̀nà àpárọ̀ ẹ̀ẹ́ òun pa kò rí bẹ́ẹ̀ yẹn níbi òyìnbó àní àwọn àwọn èèyàn àti àjẹmọ́ sọ pé ọlọ́run. شهدنا على رحمة حسنا ولو ما تنطف عليه وضرتهم الآيات الدنيا àwọn àwọn náà kọ́lé láyé ni mọ́tò ni àwọn kan ni òun dépò ni nígbà gbogbo ń dépò lónà bí kánsílọ̀sì ni òun náà lè dá òun náà ló fi di olórí dìbò sàmánú bàtúrà ní kìmí ní òsè débẹ̀ lójúbọ̀ olórí hmm. dìbò ọmọ alẹ́gbọ̀n asòfin tìpínlẹ̀ ló fi dìbò gọ́fúnà hmm. ló fi dìbò ọmọ alẹ́gbọ̀n ọmọ alẹ́gbọ̀n àgbà àdìgbìnàǹtò ẹ̀ òun náà fẹ́ débẹ̀ ní òun fẹ́ di ara ní ló bá ló bá ló bá tẹ̀ ń dì í njẹ́ kí gbogbo kúta kálẹ̀ yìí títẹ́ bí èpè yẹn débẹ̀ ẹni ọlọ́run bá tọ́ fún òní débẹ̀ ìkànnì ń bọ̀ ní ìfún yìí ẹ̀tọ́ ní ẹ̀tọ́ ní kí ọlọ́run tó ti fẹ́ kọ́ wa ní ibùsùn bọ̀ yìí àtòkè yàrá àtòkè ẹni ọgbọ́ òkè ẹni ọgbọ́ òkè. gba ẹgbẹ́ mi yí o ẹ̀ka tó kàlá ń jẹ́ òní náà ẹni ẹ̀ lọ pé á à ń tọ́jú sí yìí yàn ní kíní ní ìdúgbò yìí àtọ̀kẹ́ mi àtọ̀kẹ́ mi mà. òdìdí ààrẹ èdè ń lórí lọ́wọ́lọ́wọ́ gbogbo agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. ilẹ̀ áfíríkà ń bí láì ṣẹlẹ̀ fúnfún tẹmọ́ ti ka ìbò tán wọ́n yẹ pa níbo wọ́n yẹ ká tá ó ti mọ wá kí ẹni tí ọgbà pé lọ́tọ́lọ́ ń gbé lọ́wọ́lé ẹgbẹ́ fóònù mr mr lágbájá ẹkọ rire ilẹ̀ áfíríkà bí ọmọ burúkú lọ ọwọ́ lẹ́tà àwọn elétò òbò pa ọgbà pọ̀ wọlé tán ó sì dànà àbáyé kájọ wà jíjẹ òní nígbà àbùkẹ́ wọlé sọ̀lọ̀ sọ̀lọ̀ ilẹ̀ tí bẹ́ẹ̀ ló lọ gbà pé ó ti rí lò sórí lò ẹ̀mọye ẹ̀mọye àkóbá tó ṣe fún gígbó pèlè èèyàn gbogbo gígbó ni wọ́n gé dànù pé gé títù níyà tútù ẹ̀mọye káyà tí wọ́n sún ná ẹ̀mọye òrìlì yóò wá pé kò ní bẹ́ẹ̀ ipò lápè yàbí ikú bí ẹnìkan àwọn ajé òtún ẹ̀jẹ̀ òtútù kìí so náà kìí so náà àkọọ́lẹ̀ ọba àlejò ọlá nìyí fún ọlẹ ọlẹ ọlẹ ọlẹ ọlẹ tí wáyé ń dá tọrọkọbọ fún ọlẹ tí ń dá tọrọkọbọ ní wà náírà dá ìtẹ̀mí ọ̀la dá ìdájọ́ ńlọpẹ́ ńláṣù pé ńlọ́kàn lọ́ba di pé kò ní la wàhálà lọ kí n kàn ní jàmá. akébọ̀ akémi lè ṣe ń bọ̀ yìí bẹ́ẹ̀ ṣe fi bí àwọn tó fẹ́ dìbò tó fẹ́ dìbò gọ́fìnà ní ẹgbẹ́ kàṣọṣọ ṣètò gbẹ́mí àti ṣètò gbẹ́mí yìí o wọ́n lé lógún kí wọ́n fẹ́ yá àga kan ṣoṣo síbẹ̀ ńlá láti ní tó èèyàn méjì èsì ìjókòó ń bẹ̀ lẹ́ẹ̀kan náà. ẹnìkan ṣoṣo. bíbẹ́ nìkan náà lọ́wọ́ gbé fún. ẹ jẹ́ ká máa wo kéwòn àti fẹ́ ké mbẹ́. yóò tún ké yóò tún kọ́ ní ké mbẹ́ kò sẹ́ ṣé mi rè báyìí. nígbà bá fẹ́ tó fẹ́ fi síbẹ̀ tó pọ́n tó fi síbẹ̀ tó náà wọ yẹlẹyẹlẹ ọ̀sẹ́ nìkan tí ń bẹ́ẹ̀ nù wọn tó fẹ́ sẹ́ni ẹnì wa balẹ̀ nínú lọ́n pé òun ni yóò jẹ lẹ́yìn ọdún kẹ́ntì bá ń jà tó mọ̀ pé òun ń dání ní o. tó má pè yàrá pé ẹ̀fọ́ yàrá sà tó ó dání lójú pé wọlé ẹ má kúrọ̀ o. ó dání lójú pé ọ̀dà ah, ń lójú o ẹ ẹ nàgbọ́ náà ni o ẹ dákun o ẹ ẹ tún lẹ́yìn náà ni ntí èyí nù. ẹnìkan ni ó rẹ̀ dé bẹ́ẹ̀ tọ́wọ́ dà bẹ́ẹ̀ àti pé wọlọ́n wọlọ́mọ ẹni tí ó débẹ̀ wá ṣe ní ẹni tí ó ṣàǹfààní fúlù. ẹni tí ó wúlò fún wa lòdì ọgbẹ ọbẹ. àwọn ọmọ àwọn òní ẹgbẹ́ kan ní pẹ̀sì àdẹgbẹ́ kan ní pẹ̀sì lájòkó bá ti jòkó yìí oníbi ń kálukú dè lẹ́yìn sí láwọ́ ẹ̀ sí gbáàyè kẹ́nìkan wá polongo ògùn bíbáyì àbí níjòkó wa. báwa rẹ bá lé àjọṣe lọ́pọ̀ nù ọ̀rọ̀ lé nìyẹn àmọ́ APC wà níbí PDP wà níbí abẹ́kọ̀ọ́ ni ọwà pé ah, ah. labour wà àkọọ́dù wà mm. gbogbo yìí sì ní tiwa. gbogbo yìí nǹkan ta ah, ní tiwa. èmi náà tí òtútù ìdè tó ń bọ̀. bàbá mi pé gbogbo ẹni tí ó bá ta wọlé síbẹ̀ kọ́ra sọlẹ̀ lórí. a tò níbẹ̀ níta bá débẹ̀ yẹn a tò níbẹ̀ yẹn. a tò ti àfikí òkàlẹ̀ láìpẹ́ yìí ti ṣàmàn àbí níwọ̀n náà ti dìbò ṣàmàn. ọlọ́run ti gbogbo ẹni tó fẹ́ fi lọ́ọ̀tì síbẹ̀ lọ. àwọn ọ̀nà ti wà mẹ́. ó kúkú ti ẹ̀rọ ó wà kí a ti ṣe ìwọ̀nta a ti dìbò ti ààrẹ ọlọ́run gbogbo ẹni tí ó bọ̀ ọbẹ̀ ọlọ́run ti wọ́n lómi rẹ̀ àwa ń bọ̀ ní àwa ń bọ̀ lórí aráàlú ni wọ́n fọwọ́ ara wọn sọ irú ẹni tí ọlọ́run ló yàn fún wọn. èmi ò sí pẹ̀lú káàdì ọwọ́ ẹni o ẹni bá sọ pé nkáàdì bẹ́ẹ̀ ti gbóyàn sípò ńlágbára rẹ níta ọ ni o. bí ó tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ amájẹ́bò nàìjíríà ń bí ńbẹ bá di owó tẹ bẹ́ẹ̀ dùkọ̀ pátá yóò sì ṣe ní pẹ́ bá fẹ́ ṣe tán pátá. yáyá àkójú kóòtù náà lọ wọ́n sì lọ kóòtù kọlọ kóòtù wọn sì ní dá tó ń tiẹ̀ parí ìjọba tán. sọ́kọ̀ ẹ̀yìn kò yọ bẹ́ẹ̀ ẹ̀dà àwọn gbà ẹ lọ kóòtù abáyé lọ kóòtù ló sì sun sun sun sun nígbà bá kú ọ̀kun láti wọ́n dìbò níyì máa dà. bí wọ́n yẹ pé kọ̀yọ́kọ́ wọlé ni wọ́n tẹ̀ wá fi ẹnitọ́ wọlé sílẹ̀ kò ìfẹ́ máa lo sáà tiẹ̀ lọ ní òjòbó ọ̀pàpọ̀ Nàìjíríà láìpẹ́ ní ìsìn àdàwọn àbò àdìtọ̀sún àdìtì èkìtì so ìyẹn ni pé kí omi gbogbo rẹ̀ ń kọ́ wa àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ibẹ̀ yẹn inú ìgbà tí ọlọ́run pé àwọn tí wọ́n lò ní wọ́n lò táwọn tí wọ́n lò nípa ní pé kọ̀yọ̀kọ́ bọ́ ẹ̀yẹ́ rí gómìnà kan tí wọ́n pé kọ̀yọ̀kọ́ ní ìbò ẹ̀ ìbò ó ẹgbẹ́ èèyàn wọlé ẹgbẹ́ tí wọ́n máa fi wọ́n lọ pé ọwọ́ kọ́ ló ń tẹ̀ ẹ̀kọ́ lò wá lẹ̀ wọ̀n tọ́lọ̀ ẹ̀kọ́ lẹ̀ wọ̀n yìí. wọn lọ́ọ̀lù àbí yóò lò tí yóò fain. ẹ yóò lò fain. ó ti dọdún mẹ́ta ń bẹ̀gbà mú un. wọn á nẹ̀yìn kọ́ mọ́ ẹ jẹ́ kí ṣèṣù wa padà bọ̀ síbẹ̀. ṣé ìyàwó náà fi jẹ́ ni pé fi gbádùn ọdún mẹ́ta yẹ. ọ̀jìyà kankan. ipò bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá lo bẹ̀ láàárọ̀ dalẹ́ tẹ́lọ̀ ọ̀bà kọ òsì mọ́ láyé òtítọ́. àbí yóò tún lọ fún sẹ́nẹ̀tì. ẹ ní o tún lọ fún sẹ́nẹ̀tì lẹ́yìn ìpínlẹ̀ ẹ̀yìn ìṣẹ́nu. Irọ́ ilé akọ́tí ẹ̀ máa nìyẹn sẹ́ ẹ̀. Gómìnà rẹ̀ kọjá ọdún mẹ́ta ní ó jẹ́ kí wọ́n pé wọ́n tó rí nàní pé kò wọlé. Ẹ létà Fóun gbogbo ẹ̀. Ìyẹn tí wọ́n pè lọ́bí ẹjọ́ ń tó wà ní kọjú mọ́. Ẹ Mo rò jẹ́ òjò nítorí wọn dọ́là ó ṣe ní òṣè. Òṣìṣẹ́ bùpá. Òṣìṣẹ́ bùpá. Mẹ́wàá ó ṣe ní òṣè. Ní kó má à ń bọ̀ wá sọ wípé káàdì yìí kọ́ ni ẹ fi yèèyàn lè sípò káàdì yìí kọ́. N tẹ́ ṣe tọ́wọ́ fi yèèyàn lè fún yín á kéwù kan lónìí bọ́ọ̀ ń bá fẹ́. Bàbá wa kan lónìí á kàn lẹ́la. Wọ́n sọ bẹ́ẹ̀ gidi gbé pé nígbà pé àsìkò tí abẹ́ dìbò yìí tòbó ká fìlì mí sábàdé kò lọ́dún nìkan ọ̀gá bẹ́ẹ̀ mi lọ. ẹ̀yin ìbò ni ọbẹ̀ jẹ́ àbí. àdéhùn ká yóò bò. a fi ìbò tán ìbọnú mi ni. bá a sì jẹ pé bá a ti àṣàrò mí nǹkan tó dìbò kálá ti máa gbọ́dọ̀ ní ìsìn kálí fi sí ara wálẹ̀. وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين wọ́n á jẹ́rìí ilé àwọn pé àwọn káàdì làwọn pa àwọn ìṣẹ́yìn rí nígbà lè mọ́tán. ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم وأنها ذلك ألم يكن أن لم يكن ربك مهلك القرى بظلم ذلك بظلم لم يكن rẹ̀bùkà ọlọ́mọba ìwà nàbì kì í fi ọba kan fẹ́ pé mo ní kan rẹ yáa pa ìlú kan rẹ yáa máa fi ebi pa ìlú kan lóbi tó ń pa ẹ̀mẹ́yẹ ìyá yìí yóò wá sọ àwọn kàndẹ̀ǹ tí wọ́n kàwé tí wọ́n ò ní rí fẹ́ ah, yáa sa kàndẹ̀ǹ tẹ́ pé ìyẹ̀wọ̀n náà ní wàrà tí oyin ti ń sàn tí ẹ tún wá jẹ wọn burúkú àwọn náà ni wọn mú wá tó ibẹgbó wọn tó ibẹgbó tó ibẹgbó lọkùnrin lọkùnrin lọkùnrin obìnrin náà ti ń torí gbogbo. obìnrin ń jáde ìlú ìsìn wọn ń jáde ìlú burúkú burúkú. tààrà tààrà ni o. ilé lele ọmọbìnrin tó ọkọ tí ò díjọ mẹ́yọ kan lọ ó ti gbélé ó ti karọ́ ó ti ka ó ti ka lẹ̀. nígbà wọn sọ pé ẹ ọmọ kan ni à ẹ ìdákẹ́nu ní. ẹ̀yin máa bọ́ kọ́ńgá ló pé òwe wa máa lọ. ìyàwó ọkọ ń pe ìyàwó ẹ̀ kálẹ̀ pé òwe máa lọ. ìyá yìí pọ̀ ọkùnrin ni wọ́n bá yí ọkùnrin kan ọkùnrin wọn ọgbọkùnrin ní ojú ìmọ̀jọkùnrin lọ.

ó ní ṣeéṣe ṣe kéèyàn mú ìyàwó ẹ̀ lọ́wọ́ àwọn ah, ló dá a wà lọ́wọ́ nígbà tó wúsàn nígbà tó wú tọjọ́ yí lọ́jọ́ hmm, ní wọn ní àbá tọkùnrin òfin ìsìn àbá yìí ní mọ́mì bíbi pé kì í sẹ́ni tó lè yọ̀ǹda kíyàwó rẹ̀ máa lọ ní àjò lọ́mọ àṣìṣe àmọ́ ó ti wọlé tán. Ah. wọn ní kò sọkùnrin ìdíyàwó ni wọn máa lọ kú máa wọ gbó o tó bá fẹ́ dúró padà ẹ lè gbà pé o àti owó yìí o àti ah. ti gbá ń bẹ bẹ o wọn gba ni. Ah. ẹ̀sán ká bá a kú yìí ìyàwó òun. ní kìí bàbá ìlú àwọn àgbàlagbà eléyìí lágbára o ọba lọ sọ fún ilé wọn o torí ọmọ ọlọ́mọ ni wọ́n ní sílẹ̀ ló fi kù ọ́ nílò délé àwọn ìyàwó ẹ̀gbọ́n tí wọ́n ní sófin lọ ni. àbá sọ́wọ́ sọ fún àti akúndèlé rẹ̀ ní àdínkìlọ̀ ń sọ ń sè é. ìjọba ló máa lọ jàre sẹ́jọ́ máa ń pa ẹjọ́ máa ń pa àlàyé ni ọmọ ẹ̀yẹ jẹ́ bí magalẹ̀ ẹ̀rí kẹ́kọ́jú wọn. yá máa lọ. ìwé kò ní lọ́kọ̀ lọ́hùn sọ́jọ́ kò ní lọ́kọ̀ lọ́hùn á bá sọ̀rọ̀. ẹ fọkàn sọ pé ìfẹ́ mi nì sọ ọ̀rọ̀ wa ọ̀rọ̀ kan náà yìí. àwọn bá mi darí gbogbo wọlé padà. ọlọ́mọ kan lọ ọlọ́mọ mẹ́fà lọ ẹni tí ń tọ́jú ọmọ lọ́wọ́ tí ń mẹ́sàn-án lọ́wọ́ ti dọ́wọ́ ee a ọgbọ́n máa ń dẹ̀bọ̀ kọ́ ni pé àbá ẹ máa mú ẹ máa nọ́ọ̀sì ọmọ yìí ẹ̀yin lọ́kàn àkùjọ bí ní. kí lè wà á fèsì àbá kí lè yẹn ó fèsì. wọ́n ní ó fèsì mi lẹ́nu ogun mi yìí wí ogun lọ sí i iyọ̀ ní òṣèré tún dànù ọlọ́run ìfọ̀nà òṣèré jẹ́ mi yìí ẹ̀dùnkù yìí ẹni fẹ́ẹ́ tẹ̀ ọmọ lọ ẹ̀ẹ́dẹ̀ nǹkan fún pé ìwọ́ra ìgbà ẹ̀yìnbà yìí ó ní ẹ̀dá bá lò lọ ìjọ ìsìn ló ń lọ fún amẹ́ríkà tó ti London London kò ń lọ. adé ọ̀kọ̀ tí wọ́n tó jẹ mọ́ bẹ́ẹ̀ dé òní ìgbà tí ń sọ lọ́wọ́ ọ̀kan náà wà fáà ní èèyàn tèmi náà lọ ẹ̀rẹ́ sí ẹ bàbá ó ní wípé èèyàn tèmi náà ń bẹ lọ ẹgbẹ́ náà ṣe pé ẹgbẹ́ náà kò sí abẹ́ ṣe sí. sábà sábà ń wúrẹ́ sábà ń wúrẹ́ ara wa olùkọ́ àmì ẹ̀rẹ́ jì ní kékeré pé ọ̀sẹ̀ lọ. kọ́wá tán ẹni àbọ̀rọ̀ lọ́nu pé ẹ dákun ẹ bá mi gbọ́rọ̀ yìí wọ́n ní ẹ̀ sẹ́yìn ọ̀lẹ́jọ́ ń sọ ntí ntí ntí ntí fitina tó lọ ń dasa yé nìyẹn wàhálà tó lọ ń kú wa ní kó lọ́wọ́ là wà ń bẹ̀ ní ìfanijẹ́ gbàá ni sódàmù ni gbàmù ṣé bọ́kọ bá níyàwó mẹ́ta sọmi ń gbàtíyàwó tọ́tọ́ ẹ̀ka mẹ́ta lọ fẹ́ lé mẹ́ta à ń lè lo ẹgbẹ́ pé ìkànnà tó nímọ̀ ìkànnà tó nímọ̀ èmi lọ́ọ́ dá ń bẹ̀ kó lè bani tóòlù ṣe. ìlú kan náà ń sá lọ yìí nàìjíríà ń sá lọ yìí ọlẹ wọn náà ni gbogbo ẹni tí wọn ń gbọ́rọ̀ wa yìí ẹyá ti sẹ́yìn pìrìpìrì àkàlẹ̀ ẹ gbọ́ ìtò lè gé ká níjọba rẹ gbọ́ ayélujára nǹkan tó nǹkan tó àmì ìdílé sáà di ní ìsìn táwọn onídìbò tó ń bọ̀ yìí àbẹ́ ẹ̀kọ́ ni o ti o ti o ti sukaluku ne bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ ọ̀ ní dáhùn. ṣé kò tó sún yẹn ni. kò tó sún yẹn. ilé ọmọ àyànjú sọ fẹ́ gbà àwọn yàrá yé ti nǹkan dé báyìí ṣé o ti mọ bẹ́ẹ̀ ṣe máa sọ fún pé ẹ lọ dìbò bí ìgbà lè sọ pé kẹ́ ẹ má dìbò bí ìgbà lè sọ pé ẹ lọ dìbò ìgbà lè sọ pé ẹ má dìbò èyí lọ pé ẹ lọ dìbò wọ́n ní ẹ lọ dìbò ẹ dà bẹ́ẹ̀ pé panika dì fún. àbẹ́ ẹ̀yìn béèrè ẹ ta láwọn akẹ́kẹ́ dìbò fún ìsìn. àṣàyè ọkà ara wa ìtàmà náà sàárì gbogbo àwọn tá a ọkàn wọn à tá a rí da ìta wọn tí a ti rí ìta ẹnìkankan tó pé tó báwọn nípa abẹ́ẹ́ ṣe òṣèlú àwọn ní àkọ́kọ́ ìgbọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ yìí ẹ̀yin ẹ̀ dáhùn rẹ̀ tí wọ́n jẹ́ wọn pẹ̀lú ọjà abúlẹ̀ ìní bẹ́ẹ̀rẹ̀ yìí ẹ̀yin ẹ̀ dáhùn o. níjàkújà. ọgbẹ̀rún tán ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀. ẹ wá sọ ńgbà náà bí ẹni tí màkàtúmọ̀ á kà tó fún yín ní ìsìn bóyá wọ́n máa fi orí rìn tiẹ̀ kò ní fẹsẹ̀ rìn máa. níbẹ̀rù ọlọ́run níbi tí bẹ̀rù ọlọ́run ti ẹ̀dẹ́ dúró láàbì ara ọ̀bì ayá pé ẹ̀ sódò máa mú wo ẹ̀lọ́ dìbò fún. bí o ṣe pé ẹ lọ dìbò a máa pariwo ká ẹ lọ dìbò ẹ̀jẹ̀ á dìbò àmì mi ọ̀sẹ̀ mi fẹ́ dìbò fún ẹni tá a dìbò fún èmi ọ̀mẹ́ni kẹ́kẹ́ àti ẹni tọ́lọ̀ ń bá rí i pé ó nà ègbó yẹ ni ó dàbí ọkàn wa sọ́dọ̀ rẹ̀ kábíyè fún. àgbọ̀rọ̀ mọ́dìbò àwọn mùsùlùmí àwọn hmm. ìjọké géèjì ní wa àmọ́ kábẹ́ lóhùn kalẹ̀ kó pèsè ẹni rẹ wá. ẹni tí ò ní máa tàn wá pẹ̀lú ohun tó dùn hmm. mo wára mi kí. Ah, ibi ìdáyàtà wà lẹ́nu ẹ̀ mo wára ní kí bẹ̀ ọ̀nà tó ń gẹ̀ẹ́tì ẹ̀. wo ọjọ́ tí mo máa ti ti ìyá ní sọlẹ̀ lórí ẹ̀dá kan ń bà ní wọn náwó yẹn ó kéwì ó tún gbọ́ bẹ́ẹ̀ tó tún ṣe gbogbo bá dàdàn bí ìlú òǹdùlọ́ọ̀tún ni nítorí ayé yẹn wọn àwọn ayé afa ìmáàmù lórí o hmm. ẹni eré náà wò yìí kí mo ti bẹ́ẹ̀ mi lọ. subhanallah. jazakumullahu khairan. àmín ọlọ́wọ́ sọ ilé sẹ́yìn ọlọ́wọ́ máa di fún mi. ọlọ́wọ́ di. àmín o ọlọ́wọ́ di o. ọlọ́wọ́ ti fún wa. olùwọ́n náà láti ṣe olóòlù ní yẹrẹ. ọlọ́run bá mi yí àwọn táwọn wòye náà ọba mi yí àwọn táwọn. ó kú padà ó lè yí padà ọlọ́run yí wọn padà o. ذلك أن لم يكن ربك مهلك القرى بظلم. gbogbo ẹni ìyá bá ń jẹ àbòsí kọ́ وأهلها ظالمون àbí ń jẹ wọ́n yà ń bì kan àbí òjò wọ́n rí náà ń bì kan òjò wọ́n rí ló ń bì kan ayé àwọn àwọn èèyàn abẹ wọn wàá mà dín wọn àmọ́ntọ́ fà á ọkàn tètè gbé ṣe fún yàrá o ẹ̀yin lẹ fà o ẹ̀yin yẹn lẹ fà o nàìjíríà ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ fà o ẹ gbọ́ o nígbà tí wọ́n bá ń tu fún awẹ́lẹ́wẹ́lẹ́ o àwọn ẹ̀ka wá ṣàtúnṣe rẹ o báàgì ṣe wọn kọ wa o báàgì ṣe tọ́lọ́ àwọn èèyàn rí àga àjọba ọkọ àtàbà sígàmà wà láàyè ní lóògùnkò. jẹ́ gbogbo náà lẹ́ni ibú lẹ́ni ibi àmọ́ ilé ìjọba bára rẹ̀ láyé kan èyí àbùkéré ọjọ́ mẹ́wàá lápẹ̀rẹ̀ onìkan rẹ̀ ń bẹ̀ wá sí ọjọ́ láṣẹ. lórí bí wọ́n ṣe ṣe ayé tẹ́lẹ̀tì ẹ̀kọ́ mẹ́ta ń bẹ̀ yóò ṣe ẹ̀rí sọ̀pọ́tà díẹ̀ ẹ wá rò nìkan ẹ̀yọ kan lórí nìkan lórí ó gbé òkè ẹ̀kẹ́ náà mẹ́ta ń bá wọlé pọ́pẹ́ títí òkè bá ní adápẹ́ ọ̀rọ̀ tẹ́yà mẹ́ta bá ń gbé ọ̀rọ̀ lóòkè ẹnìkan tó láti dàrú ah. ẹ̀rẹ́ ẹ̀kọ́ àwọn èlò pẹ́ẹ́lì kan ní wọ́n ń gbé lóòkè mẹ́ta ní gbà wọlé. ó ti wọlé ti pẹ́. mo máa ń sọ fún àwọn gbàgbé pé alàgbà wo ó ṣe gbúlé ó ṣe bọ̀ lálàdé pè mí ah, wọ́n yọ ọ́ dànù. kí lè bá sílẹ̀ lákẹ́tọ̀ọ́ yọ ọ́ dànù bí. à ń sọ̀rọ̀ ó ń sọ̀ bí sọ̀rọ̀ tó máa ń kẹ́kọ̀ọ́ bíbá yìí wọ́n ń kẹ́kọ̀ọ́ bíbá yìí wọ́n bíbá yìí gbàtí ẹ àwọn ọgbẹ́kọ̀ lé wọn dànù gbàtí ẹ pépè ẹ̀mẹ́ yà á pé kìíní yìí ah. ah, ara ló ní ibẹ̀ abẹ́ àbúrò ìṣẹ̀lẹ̀ yìí. aráàmù ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí aráàmù ni aráàmù bẹ́ẹ̀ wọ́n ní aramu aramu ẹnu ẹ̀ aramu aramu ẹnu ẹ̀. lọ́sẹ̀ bá ọ̀rọ̀ ọ̀rọ̀ pàdé bí kẹgbẹ́ náà. inú mi lè gbà ń dára o. ṣé tí wọ́n dàbí ń gbọ́ ni ètò ọ̀tá fi ń gbọ́ ni tí ẹnìkan bá rẹ́ẹ̀sì dáadáa nígbà tòfin ètò àbójú ọ̀nà tó fi yọ dànù yóò bẹ̀rẹ̀ kẹ́yìn yìí. abẹ́ máa gbọ́ ní àwòsí àgbà ní àwòsí kékeré wọ́n lè yọ dànù. kàkà wọ́n tuntun ní sábọ́. yóò sálọ dànù. o tún gbọ́ ilé wọn padà nù ètò àgbọ̀ ni ara là wá pariwo máa pariwo nàìjíríà nàìjíríà nàìjíríà ọlọ́njẹ́ agbọ́n. ẹ̀jẹ̀ lọ́rọ̀ sílùú nìsín ẹ wà lóko yá ọ̀pọ̀ orí kálukú ọlọ́run lọ́mọ nǹkan ọ̀hún ẹ ẹ rí ibi ọ̀rọ̀ ẹ ní sọ ọ́ wọ́n lè rọ́jú olè ẹ̀ mú ọmọ yín ń kásọ̀ wọlé láì sàgbàfọ̀ wọ́n ká sọ́wọ́ ìlú. wọ́n ká sọ́wọ́ ìlú láì sàgbàfọ̀ ẹ̀rọ tí olè ẹ̀ mú. ṣé àwọ̀ lásán yẹn lọ̀rọ̀? ǹjẹ́ ǹjọ́ bẹ́ẹ̀ fẹ́ dà ó tó fẹ́ dà wọ́n bá tiẹ̀ ní wọ́n jẹ́ máa yé dànù ni. àmọ́ ibà ṣe wọ́n kọ̀ wá àṣekáná níjọ́ òní nígbà tá a dìbò tán kẹsẹ́ tá a retí kéńdì kéńdì kéńdì tí ò kéńdì apààrọ̀ ọ̀hún apààrọ̀ ọ̀hún sọ́dọ̀ ọ̀nà pé ah, ọlọ́run orí jẹ̀ wá o bẹ́ẹ̀ bá ti mistake. orí jà á inú mistake wo ni ó wáyé lórí ọlọ́run. ọlọ́run wájú àlè pẹ̀lú àwọn ọ̀sẹ̀ tí wá ọ̀rẹ́ àlè pẹ̀lú. níta àlè ṣe wà jàmá ọ̀fẹ́ bí ilé rẹ̀ fẹ́ fẹ́ rí yìí gbogbo wa sọ̀sẹ̀ ń tẹ́wọ́ kó lè má dáhùn rẹ̀ kódà àwọn àyà ti ń bẹ lókè wọ́n ti lóbi ètò wọ́n dàn rẹ̀ yékéyéké ni. ẹ̀yẹ́ máa bẹ́ẹ̀ fẹ́ máa dáǹtẹ̀ lómi ìwé ìjọba ti ń bẹ̀ mí tá a lẹ́ bà ló ń darí ayé. Àmọ́ àmọ́ ẹ parí. Tá a lẹ́ gbà wípé bí nǹkan bá bàjẹ́ ju ìṣe bàjẹ́ lọ Nàìjíríà yìí tá a lẹ́ gbà pé lè tún ṣe. Ǹjọ́. Ìdáwọ̀ tí ń pàṣẹ kan lọ yìí. Tí ń pàṣẹ kan lọ kọ́ lọ́wọ́ di apàṣẹ nílẹ̀. Ẹnìkan wá ń bẹ lórílẹ̀-èdè yìí. Wọ́n bẹ ń kó agbára lọ́wọ́lọ́wọ́. Kò sí ń kó agbára. Ṣùgbọ́n Ọlọ́run tó dá mọ̀ pé olórí burúkú ni. Ó máa ń dépò àbí kòkó wà àtàǹfààní pẹ̀lú ẹ̀ kò wúlò fún ìlú kò wúlò fún ẹ̀kọ́ náà. sálẹ̀ ìgbà yìí pé ọmọ ẹ̀ ń kò lo tó lè yọ dànù kò tí ì dépò tí òní tó débẹ̀ sábà fẹ́rẹ́ sẹ́rẹ́. a ti yìí ọ̀hánìfẹ́lá ń gbọ́dọ̀ àtìmẹ́lẹ̀ o. sábà bẹ́ẹ̀ àtàn ẹ wá jẹ́ àfìgbàgbọ́ yẹn sàwọn sẹ́kàn. àwọn tá a bá ti wá gba eléyìí ìfẹ́ tó kù tá a ṣe kìí ṣe bí ariwo lásán náà mà wá bá wà pamọ́. ojú ìjà ló bùdá ṣe ọ̀kan náà ni dùá ìyá mi bẹ́ẹ̀ náà. àwọn àgbà pé wọ́n ló lè ṣe o lọ́dọ̀ ọ̀tí wá o ẹnìkan ò ní agbára o lọ́dọ̀ wọ náà ìwé ni wọ́n bá mi ṣe àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kẹ̀ẹ́jì ẹ má jẹ́ kí wọ́n máa forí agbára wa mọ́ àwọn tá a ti gbáńtà gbà tá kalẹ̀ yìí ẹ má jẹ́ kí wọ́n agbára wa rárá mọ́ èyí tí ó yẹ kó dàrú lọ́dọ̀ wa ni wípé. ntí báyìí bá ọba ká ọyọ sẹdá ọdá sí ẹ gbọ́ ojúṣe tẹ̀dá nìkan ṣe ojúṣe ìṣúra ni wípé kí àwa gbà fọlọ́ kí àwa ká gbà fọba àdìtú ọlọ́tọ̀ dá wa nígbà wo nígbà tí èèyàn méjì bá lẹ́tọ̀ọ́ sí ipò ẹnìkan wá jẹ́ mùsùlùmí ẹnìkan fẹ́ lẹ́tọ̀ọ́ mùsùlùmí èyí tí ó dá wa lójú ni wípé ẹ̀sìn wa sọ pé a ò gbọdọ̀ sọpọ́ọ̀tì ẹni tí ìfún mùsùlùmí lórí mùsùlùmí nǹkan tí wàá sọ nìyẹn o. àmọ́ wàá kàjáde fún wa pé ara tí ń fi ìyá jẹun sí òde òní nìyẹn wọ́n ń fọwọ́ sowọ́ lórí mùsùlùmí ẹgbẹ́ wọn. àwọn tí wọ́n rò pé àwọn ni wọ́n da tí wọ́n sì mọ̀ pé kò yẹ kó ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run wa máa gbé ìbínú wọn sí wọn. kọ̀ọ̀kan àwa àwa ọ̀mọ̀ mùsùlùmí tí ó da àtẹ̀tẹ̀ òní da àmà níta àmà ní pẹ́kẹ́ tí wọ́n sọ fún wa ni pé ká sọ̀pọ̀tì mùsùlùmí àwa ní mùsùlùmí a àní bí lẹ̀ báyìí mùsùlùmí tí wàá da ní kó dókò. àbí àti wà nìyẹn. ọlọ́run sáyé bẹ́ẹ̀ ó sáyé wa bẹ́ẹ̀ ilẹ̀ yóò bá bí ó sáyé wa bẹ́ẹ̀ pé tí ẹ̀yin mùsùlùmí bá dúró ti mùsùlùmí ẹgbẹ́ yín tàbí tẹ̀ ń bá fọ ẹ́pẹ́ ń gbé ọwọ́ sí yẹn tẹ́ ẹ̀ bá dá sí nǹkan kankan kò sí nǹkan kankan ní gbégbé tó ní bàrà kà nù ọlọ́run ti bẹ́ẹ̀ sọ́wọ́ ká pẹ́ ní ní pípọ̀ dandan sí ìdíjọ́ tẹ́ nu. mo sì mọ̀ pé ní sọ́mọ bọ́sọ̀ kan àwọn kan ní ìsìn ni pé agbọ́ bẹ́ẹ̀ nígbà táwa mọ mùsùlùmí bí bàbá náà sọ láìpẹ́ ìpè àwọn tá a tiẹ̀ rò pé wọ́n tún yanjú lóde wọ́n mọ ọmọ tí mò ń sọ ọ̀rọ̀ mi ò takora wọn mo ti sọmọ lẹ́ẹ̀kan pé mi ò yan mùsùlùmí kan fún ẹ àríwẹ̀ sí ládùúgbà mo sá mọ́ ṣe tí ipa rẹ̀ ò bá ká ìtìpá ìdá ọ̀ka ni pé kọ́mọ̀ yìí pé ẹ mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ò ní í fi dà ẹ ò mà yẹ torí ìmọ̀ ẹgbẹ́ bá sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀ kò ní mùsùlùmí tó lẹ́kọ̀ọ́ kí òfin gbọ́ ẹ kó sí ṣé bá a náà tẹ̀lé ń lò ẹ máa tẹ̀ ẹ̀mú. ẹnìkan ọjọ́ mùsùlùmí àwa ṣe fìtínà àti wàhálà oṣù dípò nítorí ẹ kó ṣe kò ṣe aláṣẹ àtàní gbọ́dọ̀ ọlọ́ọ̀nà mi. ẹ bá yan ẹni tí ìṣe mùsùlùmí sọ́kò tí bá fi àjẹ yín ẹ lẹ́nu ọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kùn ní dáhùn. àmọ́ ìfà ní lórí mùsùlùmí pé àákàfọ́ lọ́n pé wọ́n lè bẹ́ẹ̀ mọ́ láyé. tọ́wọ́n sọ̀kalẹ̀ tó wà ń bẹ̀ lẹ́rọ̀.

nísìnyí bàbá bojú hàn báyìí ká tiẹ̀ lé ìbò ní mùsùlùmí tí wọ́n bá wá di pánpá láti yá a máa fi nǹkan méjì sí lọ ipò àdúrà àti èpò èpò gidi kéde kọ́ báyà fi dábàá lọ pé ìlú ọlọ yé o gbogbo ẹ̀sìn owó yìí ṣe ọlọ́run kù ọ́ tí ọba fi kọ́ ọ̀sùn kù ọba ṣe báyìí ẹ eré mọ ọbẹ. má a sami. o ní jèrè. aráàlú rẹ̀ ní jèrè. wọ́n sì máa sàmì ọ̀tún mọ́ sàmì. Ah. wọ́n sì máa wà nǹkan. Ah. wọ́n wà nǹkan. àmọ́ hmm. ń pèrè pé ẹ̀tọ́ hmm. yẹ ọlọ́run lára rẹ̀ ẹ̀ láṣẹ bẹ́ẹ̀ bá dẹ́yẹ sí àwọn tó yẹ kí èpè yín mú tẹ́ ẹ̀ bá tẹ́ bá dẹ́yẹ sí wọn fẹ́ lọ tàwọn sẹ́pẹ̀ yìí ò ní mọ́ tọ́lọ̀ máa sọ wọ́n di dàkúdà mọ́ ní lọ ẹ̀rọ o. ẹ̀ńdájú ayé ọgbà lórí ẹ̀ yọgbà fún ẹ bá ṣàdúrà fún ẹ jẹ́ àgbẹ̀ kan gbé síbẹ̀ wíyẹ̀. àwọn oníkẹ́ ní wáyé ló ẹrù mi ń wà ìgbà yìí nì. wọ́n ní wọ́n ní òfò kan san gbèsè méjì lọ. pẹ̀lú ìwọ ọlọ́run àtẹ̀kíkẹ́. àròkò lọ sọgbẹ́ yìí ní bẹ́ẹ̀ ń sàdúrà ká máa sàmì. àbí àbí àbí òdà jẹ́ wí ká máa ń sàdúrà ìgbà yìí sàmì. Hmm. àbẹ́ yìí sàdúrà ká máa sàmì. kò méjèèjì la lè ṣe. Hmm. ẹ jẹ́ ká yọ àwọn bọ̀ ẹni bò ní débẹ̀. àmín. àfẹ́ntẹ́ ọ̀dà lójú pé táwa lè rẹ́yìn àrè lórí òṣèlú à ìwọ ló ṣe méjì àwa ń ti wá ṣé ṣé kò ní ẹ̀dá àmọ́ ni yóò padà dáa èyí ti kọ́ alẹ́ kọ́ ẹ ẹ wo yóò dà kí ọmọ ẹlòmí máa ń dèbí ìbò. Hmm. èpè tá a ti fẹ́ lẹ̀ jòsèpè tí a máa jà tó bá yà tàbí ah. ẹ̀yọ́ máa jà lẹ́sẹ̀ kẹsẹ̀ ní ojú ẹsẹ̀ instantly lẹ́sẹ̀ kẹsẹ̀ ní ẹsẹ̀ mọ́tà ẹ̀ orúkọ kéré kan ti jẹ́ lẹ́sẹ̀. akutu ní ìfẹ́ sí ọ̀rọ̀ ojúbọ̀rọ̀ ẹ̀ tó wá dáa ẹ wo ẹwà yé dà máa ẹwọ táyé dà ah. ẹwọ táyé dà ẹgbẹ́ tó ń ṣe wá àwọn kìnìún àwọn ọmọ yẹ ebèlè ń ta ebèlè ń ṣe lù ní òòyì wọ́n sì máa parọ́ parọ́ parọ́ parọ́. àti bí arúgbó yìí lẹ́yìn àbáyé pé yàrá ní nǹkan náà sẹ́yìn ìfẹ́ rẹ̀ bá rẹ̀ bá ráàyè sẹ́yìn ayé àdó máa lọ́dún agbẹ́rẹ́ òru ní ìmọ̀lẹ́ lórí ká ìwọ burúkú ẹ̀ẹ́mú ló dé jáde. ọkàn ayà kan kọ̀ọ̀lá.